الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال أبو هريرة لما سألكم لنورفون أتوقع وقعوا وصحابة النبوة محمد صلى الله عليه وسلم قال إن الله يحب العطاة ويكره التفاؤل النبي صلى الله عليه وسلم ní ọlọ́run nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀yàn bá tún tó sì ti ń tọ́ yẹ kó ṣe àmọ́ èyí tí olúwa kọ̀ tí ó nífẹ̀ẹ́ sí òun ni kéèyàn máa yánwó ọ̀sán máa yánwó. الهاشمية فإذا عطس أحدكم وحمد الله كان حقا على كل مسلم سمعه أن يقول له يرحمك الله ترينا النبي صلى الله عليه وسلم ني gbogbo ني توباسين tó sì ṣe alhamdulillah májẹ̀múlò èèyàn bá tún àwọn onímọ̀ ìjìnlẹ̀ wọ́n ní gbogbo ìgbà tí èèyàn bá fẹ́ sín láàrin sẹ́kọ́ǹtì díẹ̀ tá a fi ń sìn kò sẹ́mi lára yẹn nígbà tí gbogbo nǹkan dúró bọ́bá wa jáde téèyàn sin jáde òun nígbà téèyàn padà sí ọ̀padà ọ̀padà sí láìfò bọ́lọ̀ ń bá wa ṣerú rẹ̀ báwọn fún yàn téèyàn bá báwọn lọ lẹ́yìn pé alhamdulillah kana haqqan ala kulli muslimin sami'ahu ọwọ́ di ẹ̀tọ́ gbogbo mùsùlùmí tó bá wa gbọ́ bẹ́ẹ̀ tó bá gbọ́ tẹ́nìkan sín ó sì ní alhamdulillah kó náà wá wí fún un pé yarhamukallah ẹ dákun ẹ jẹ́ àmọ́ eléyìí ẹ jẹ́ àfi kọ́ àwọn ọmọ wa láti kékeré kódà ká má rí àṣà dáadáa yìí nílé mùsùlùmí ká má rí ní ọ́fíìsì tí mùsùlùmí wà ká rẹ̀ ní mọ́sálásí tí mùsùlùmí wà pépé ń tá a mọ̀ gbọ́ bí yẹn bá ti mọ́sálásí ni pé ó tẹ̀kẹ̀ sọ̀rọ̀ àbí àtẹ̀tún wá di haúsá tipa báríkà ala ala bàálà àjà báríkà àbí ala báríkà láàdá tó náà mà tó máa ti ń wí. nǹkan nábì ní kí wọ́n tó sin owí ni pé alhamdulillah ẹni ọba ti gbọ́ ànábi ló di right ọdẹ tó ẹni ọba ti pé alhamdulillah kó kí pé yarhamukallah ìwọ dúpẹ́ fọ́lọ́run òun ṣàdúrà fún ọ pé ọlọmọṣà tún kí ọ jù báyìí lọ. fàámà tàfà ọbẹ fà ìnàmà hùwà mẹ́nà ṣèlpọ́n ànábìlẹ̀ wàá rí kéèyàn máa yán wò ọmọ ṣètọ́nì ni màá fà ó. fàyídà tàfà àbà àhàdùkùn àmọ́ bí òǹkàlùkù yín bá yán wò kí ni ó ṣe àpé haramu ni kéèyàn yán wò àmọ́ kí ni ó ṣe gẹ́gẹ́ bó ti ní ní tá a máa ṣe bẹ́ẹ̀ bá sín ẹ̀kọ́ súnà nàbì sallallahu alaihi wasallam ànàbì nífa idha tasa'aba ahadukum liyaruddahu mastata'a bẹ́ẹ̀ bá yẹn o try kó kó kíp ẹ̀ ní ntọ́mọ kékeré jùlọ lọ́jọ́ jẹ́ pé gbogbo ẹnu lèyàn wá ẹlòmíràn wá ya gbogbo ẹnu ànàbì nífa yàrá dàwù mastata'a lópin bá rẹ bá ti máa dá padà. fàyínà ahadakum ìdá tàfáàbá tàfáàbá bọ́ọ̀ṣìkà mẹ́nu kò ṣètọ́n torí pé gbogbo ìgbà tí ṣètọ́n ní bá rí téèyàn yanu ń ṣòpọ̀ rẹ̀ ọ wá yán hò yìí inú ṣètọ́n ní máa dùn ní o kò sì dáa kọ́ máa dùn nínú o ọ̀tá wa àdúgbò ń mọ̀bí ọ̀tá tó fojú hàn ní ṣètọ́n ní. kọ̀fí rí wáyà tì فإن أحدكم إذا قال ها قال النبي describe it ẹ̀yìn bá gbé ẹ̀yìn ọ̀sán haa ضحك منه الشيطان ṣètọ́ ni ó sì bú ẹ̀rín pé a ò rí léyìí torí náà ẹ dákun àwọn ẹ̀kọ́ wọ̀nyí ara ń tà fi máa àwùjọ mùsùlùmí ni gẹ́gẹ́ bí mo ti wí lẹ́ẹ̀kan inú tí máa rí yàn láàánú kéèyàn gbọ́ pé àwọn kan sìn kẹ wá wo gbogbo àwọn tó jòkó pé mùsùlùmí ni wọn o síbẹ̀ ẹ̀ wá ní gbọ́ kí òun náà ṣe alihamudulilayi àwọn tí wọ́n ṣe ń bẹ́ ń bẹ́ ẹ̀ ní gbọ́ káwọn náà pé yarhamukallah òun náà ẹ̀dá kan ẹja àmọ́ eléyìí o hádà wallahu ẹ ẹ jákàdí ìsìkejì náà kò fi wà papọ̀ torí bẹ́ẹ̀yàn bá ní yarhamukallah kí láàwì fóun náà padà. wàhánuhu qala qala rasulullahi sallallahu alayhi wa anabi sallallahu alaihi wasallam abu huraira náà ló tún gbà wá wọn ni idha atasa ahadukum falyaqul alhamdulillah walyaqul lahu akhuhu aw sahibuhu yarhamukallah anabi níbẹ̀ yẹn bá sín kó dúpẹ́ fọlọ́hún kó pé alhamdulillah ẹni ọba wa gbọ́ tó dúpẹ́ fọlọ́hún báyìí ìdíwọ́ wí fún ni pé yarhamukallah ẹlẹ́kùn ẹja wí eléyìí náà yarhamukallah kìí ṣe yàrá mọ́kànlá kìí ṣe gíní yàrá yàrá mọ́kànlá kò ní túmọ̀ o yarhamukallah jẹ̀mọ́ yìí náà wí ah, èyí wọn là dùá mẹ́rin yàrá mọ́kànlá èyí wọn ní túmọ̀ o gbẹ̀yìn bá ti wáyé pé yarhamukallah fa idha qala yarhamukallah falyaqul ìwọ́tọ̀ bá wa gbọ́ tẹ́nìkan sí tí ó ṣe alhamdulillah tí wọn náà ṣàdúrà fún pé yarhamukallah ànábì pàwọ́ tí wọ́n wí fẹ́ tí wọ́n wí fún bẹ́ẹ̀ náà láṣẹ o sallallahu alaihi wasallam ànábì ní tí wọn náà wí padà ni pé yahdikumullah wa yuslih balakum gbogbo àwọn nǹkan wọ̀nyí àdúrà là ń ṣe fúnra wa gbólóhùn dáadáa là ń wí fúnra wa èmi wí ìwọ wí fún mi eléyìí dáa ju ká dákẹ́ àbí ká máa wí tí ò nítumọ̀ lọ o akhrajahu al-bukhari al-imam hadithi ńláńlá yìí wá hada wallahu a'lam wa salli allahumma wa sallim wa barik ala nabiyyina muhammadin